ìfihàn orí kẹjọ. nígbà tí ọ̀dọ́ àgùntàn náà tú èdìdì keje gbogbo ohun tí ó wà ní ọ̀run parọ́rọ́ fún bí ìdajì wákàtí kan mo bá rí àwọn áńgẹ́lì méje tí wọ́n máa ń dúró níwájú ọlọ́run a fún wọn ní kàkàkí méje áńgẹ́lì mìíràn tún dé ó dúró lẹ́bàá pẹpẹ ìrúbọ ó mú àwo tùràrí tí wọ́n fi wúrà ṣe lọ́wọ́ a fún un ní tùràrí púpọ̀ kí ó fi rúbọ pẹ̀lú àdúrà gbogbo àwọn ènìyàn ọlọ́run lórí pẹpẹ ìrúbọ wúrà tí ó wà níwájú ìtẹ́ náà èéfín tùràrí àti àdúrà àwọn ènìyàn ọlọ́run gòkè lọ síwájú ọlọ́run láti ọwọ́ áńgẹ́lì náà áńgẹ́lì náà bá mú àwo tùràrí yìí ó bu iná láti orí pẹpẹ ìrúbọ kún inú rẹ̀ ó bá jù ú sí orí ilẹ̀ ayé ààrá bá bẹ̀rẹ̀ sí í sán mọ̀nàmọ́ná ń kọ ilẹ̀ bẹ̀rẹ̀ sí í àwọn áńgẹ́lì méje tí wọ́n mú kàkàkí méje lọ́wọ́ bá múra láti fún kàkàkí wọn èkíní fún kàkàkí rẹ̀ ní yìnyín àti iná pẹ̀lú ẹ̀jẹ̀ bá tú dà sórí ilẹ̀ ayé ìdá mẹ́ta ayé bá jóná àti ìdá mẹ́ta àwọn igi àti gbogbo koríko tútù áńgẹ́lì kejì fún kàkàkí rẹ̀ ni a bá ju nǹkan tí ó dàbí òkè gíga tí ó ń jóná sínú òkun ó bá sọ ìdá mẹ́ta òkun di ẹ̀jẹ̀ ìdá mẹ́ta gbogbo ohun ẹlẹ́mìí tí ó wà nínú òkun ni wọ́n kú ìdá mẹ́ta àwọn ọkọ̀ ojú òkun ni wọ́n sì fọ́ túútúú áńgẹ́lì kẹta fún kàkàkí rẹ̀ ìràwọ̀ ńlá kan bá jábọ́ láti ọ̀run ó bẹ̀rẹ̀ sí í jóná bíi ògùnṣọ̀ ó bá já sínú ìdá àwọn odò àti ìsun omi orúkọ ìràwọ̀ náà ni igi kíkorò ó mú kí ìdá omi korò ọ̀pọ̀ ènìyàn ni ó sì kú nítorí oró tí ó wà nínú omi áńgẹ́lì kẹrin fún kàkàkí rẹ̀ ìdá oòrùn bá lè ràn mọ́ àti ìdá òṣùpá àti ìdá àwọn ìràwọ̀ ìdá mẹ́ta wọn kò bá sí ìmọ́lẹ̀ fún ìdá ọ̀sán àti ìdá òru mo tún rí ìran yìí mo gbọ́ tí idì kan ti ń fò ní agbede méjì ọ̀run ń kígbe pé. ó ṣe ó ṣe ó ṣe fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé orí ilé ayé nígbà tí kàkàkí tí àwọn áńgẹ́lì mẹ́ta yòókù fẹ́ fún gbádùn